bá ṣe máa ń ṣe lórí Miliki Express Thursday ìkíní tí a máa ń fi fún yín lórí gbogbo Miliki Express Thursday òun náà ni lifestyle tips níbi tí a ti máa sọ gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn ìwà ìgbésẹ̀ tí a lè wù ní gbogbo ibikíbi tí a bá wà èyí tó tún dàbí rẹ̀ náà ni abala kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nílé yín kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ yín kí ló ń ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ yín kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yín pàápàá èyí tó wá jẹ́ kẹta rẹ̀ tí ẹ máa ń dúró dè mo máa ń pè ní awaiting nítorí pé ẹ máa ń dídì gbé àga tì ní òun náà ní throwback níbi tí a ti máa fún yín ní àwọn orin ọlọ́kùn òjọ̀kan tó ẹ pẹ́ yín gan máa ń pé ah ah orin yìí ti pẹ́ gan àmì ah, ìmọ̀ pọ́lẹ̀pẹ̀lẹ̀ yín náà lẹ́ ń tẹ̀ sí wa àwa náà dẹ̀ ń ṣe kí ni à ń dá padà fún yín. bẹ́ẹ̀ kàn báyìí náà ni lifestyle tips àti abala kí ló ń ṣẹlẹ̀ ẹ máa mọ̀ pé mo kó méjèèjì papọ̀ bẹ́ẹ̀ ni nítorí pé nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè wa ni lifestyle tips ló dẹ̀ tún jẹ́ fún wa torí pé kí ni a lè kọ́gbọ́n láti ara ẹ̀ kí ládé wa fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni àṣejù oge hmm. kí ni oge ṣíṣe gan-an fúnra rẹ̀ oge jẹ́ ohun tí àwọn obìnrin obìnrin nìkan kan ọ̀wọ́ ọkùnrin náà máa ń ṣe tí a máa ń fi kún ẹwà wa yálà nípa ara múmú ni nípa skin àwọ̀ wa ni tàbí nípa irun wa ohunkóhun tó bá ti máa fi kún ẹwà tí Ọlọ́run fún wa òun ni oge ṣíṣe mo wá fẹ́ sọ fún wa àṣejù ẹ̀ torí pé lónìí a ti máa rí pé ah especially àwọn obìnrin a ti ṣe ogede lẹ́fùn pé àwọn ọkùnrin gan wò pé kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ṣé nítorí ìwà ìṣá lẹ́ṣẹ̀ ń ṣe gbogbo eléyìí àmọ́ kí tó wá mẹ́nu bà ti obìnrin ẹ jẹ́ kí n kọ́kọ́ mẹ́nu bà tọkùnrin torí tọkùnrin ló sì ṣe ló sì dàbí ipò ṣe ó ṣẹpẹrẹ díẹ̀ síbi tí tobìnrin wà kí dẹ̀ ni àwọn àṣejù oge ọkùnrin ìkíní ni pé bí ká máa gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ ṣẹ́rí látàyé tí ayé ti ń jẹ ayé láyé àtijọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ waist waist ni mo mọ̀ pé wọ́n máa ń gbé ṣòkòtò sí àmọ́ láyé ìsìn à <laughs> bá ń gbọ́ no belt gang ayé ìsìn ló ń jẹ́ bẹ́ẹ̀ no belt gang nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ nísìnyí nìyẹn ẹ máa ráwọn ọkùnrin wọn nílò bẹ́ẹ̀ tí wọ́n á gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀ lórí pé wọ́n ń ṣoge wọ́n ti fi àṣejù wọ̀ nǹkan tí mo rí tí àwọn ọkùnrin máa ń ṣe nìyẹn àti wípé bí ká máa gbé wa góòdù mẹ́wàá góòdù mẹ́jọ ká máa wà sọ́rùn tí ò bójú mi nítorí pé àṣejù oge ni tá ti mú ẹyọ kan àbí méjì simple ó ti fine ó ti wà òkè tí ṣòkòtò wa bá ti wà ní waist wa ó ti wà òkè fún ti obìnrin hmm, ẹ ṣe ká kọ́kọ́ mu látòrí àwọ̀ ìpara lílò ṣẹ́rí tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nísìn ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ tún àwọ̀ wa ṣe kó lè jọ̀lọ̀ kó lè ṣe é wò lójújú bó ṣe wà tẹ́lẹ̀ lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń wá sí i lò nítorí pé ta bá rí pé à táyé ọ̀rẹ́ mi ó ti ń lo ìpara kan èmi náà màá ti ṣe kí ni màá ti lọ rà màá ti lò a ti gbàgbé wípé a ní àwọn èèyàn tó ń pè bí àwọn dókítà la máa pè wọ́n fún àwọ̀ tó máa ṣe àyẹ̀wò àwọ̀ àwọ̀ wa láti mọ irú ìpara tó tọ́ fún àwọ̀ wa láti lò àmọ́ tá a bá ti ń lo oríṣiríṣi oríṣiríṣi ibẹ̀ láti máa rí pé a máa máa ní sunburn lójú ẹ̀kẹ́ wa máa máa pọ́n ẹ̀yìn wa máa máa jóná gbogbo ẹ̀kẹ́ máa máa jóná àṣejù ti wọ̀ nìyẹn ẹ má fi àṣejù sí ẹ má ti torí pé táyé lo ìpara kan kémi náà lò táyé lo ọṣẹ kan àbí ó lo cleanser kan ni kémi náà lò ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ gbìyànjú láti mọ irú nǹkan tí àwọ̀ yín fẹ́ tẹ bá ti mọ irú nǹkan tí àwọ̀ yín fẹ́ ìgbà ẹ lẹ ṣẹ̀ṣẹ̀ máa wò pé Ok, nǹkan táwọ̀ mi fẹ́ leléyìí nǹkan tí máa lò sí leléyìí tẹ bá lè ṣe yẹ máa rí pé àà àwọ̀ yín ó máa máa glow ju gíláàsì tẹ̀ ń wò yẹn lọ mo ṣì wà lórí àṣejù oge èyí tó dàbí èyí tó fẹ́ gbẹ̀yìn lórí nǹkan tí mò ń sọ lórí àṣejù oge òun náà ni wíwọ aṣọ ṣé rí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Oòduà ọmọ ilẹ̀ Yorùbá a ní láti múra tó yẹ pé àwọn èèyàn máa wò wá wọ́n máa buyì kún wa báwo dẹ̀ la ṣe lè ṣe eléyìí ṣe rí ó ní àwọn ṣòkòtò kan tí àwọn òyìnbó mọ̀ sí rib jean ó ní bá ṣe lè wọ̀ ọ́ kì í ṣe ìtọ́kọ̀ máa fẹ́ gbára tó máa fi gbogbo ara wa hàn ó ní àwọn rib jean kan tó yẹ pé ó ní bá ṣe lè wọ̀ wọ́n tá a bá fẹ́ wọ irú àwọn rib jean bẹ́ẹ̀ yẹn a máa wá polo tó nice aṣọ tó buyì kún ara wa tí kò ṣíralẹ̀ tí kò ṣapálẹ̀ tó yẹ pé tá a bá wọ̀ sórí ẹ̀ wọ́n máa wọ pé ah, ah outfit ẹni yìí ó simple look unique ṣé tí wọ́n wo ó ní àwọn ẹ̀wù kan tí a máa ń wọ̀ tó yẹ pé tá a bá wọ̀ wọ́n ó máa ń ṣí àwọ̀tẹ́lẹ̀ wa ó máa ń ṣí sílẹ̀. Si tí kò dé yẹ kó bójú mu ó ní bá ṣe lè wọ irú àwọn aṣọ bẹ́ẹ̀ yẹ tá bá fẹ́ wọ àwọn aṣọ tó ń pé a ní ní láti wọ àwọ̀tẹ́lẹ̀ sí ó ní àwọn nǹkan tí wọ́n máa àwọn nǹkan tẹ́ máa rà tí wọ́n máa lò tó ń pé tẹ́ bá wọ̀ kò ẹ ní láti wọ àwọ̀tẹ́lẹ̀ tí gbogbo bra yín gbogbo kọ́mú tí gbogbo ẹ̀ máa máa hàn nú aṣọ kò bójú mu àṣejù oge ni tàbá tún wá wo èyí tó dàbí rẹ̀ òun náà ni àwọn irun ṣíṣe gbogbo tá ń ṣe irun ẹ jẹ́ ká máa wo shape ojú wa yìí tó bá fit wa tó bá gún régé lójú wa ní ẹ má kàn ti torí pé táyé ń ṣe irun èmi náà fẹ́ ṣe ẹ má máa jẹ́ kó máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin ìwọ̀ntúnwọ̀nsì ni ká máa ṣe ní oge ṣíṣe ká má fi àṣejù kún. ohun tí ọ̀pọ̀ wa sún kàn báyìí òun náà ni throwback níbi tí mo ti máa ń sọ fún yín pé àwẹ́tì ni mo máa ń pè é torí pé ẹ máa ń gbé ṣí àti ni ẹ máa farabalẹ̀ jókòó tẹ̀ ránṣẹ́ sí mi ni pé tóyìn orin tí mo fẹ́ leléyìí tóyìn orin tí mo fẹ́ leléyìí orin tó gbọ́dọ̀ play lọ́sẹ̀ yìí leléyìí èmi náà dẹ̀ wá jókòó tì máa wá ṣà máa wá wò ó pípé òkè ẹ jẹ́ ká mú randomly pé èyí tá máa play leléyìí lọ́sẹ̀ yìí orin àkọ́kọ́ tá máa gbé yẹ̀wò fún yín òun náà ni pọ́nmilé by Reminisce pọ́nmilé pọ́nmilé bèbí pọ́nmilé mà lọ́nà kan méjì tóró pẹ́ dòsùnlé má lọ bá wọn dáadé lẹ́mọ̀ ẹ́ wọ́n pẹ̀ sátífíkéṣàn ni wọ́n nǹkan lọ́wọ́ lẹ́gọ̀rì yẹn bí nítorí pé ó bá àwọn obìnrin wí ẹ jẹ́ ká máa pọ́n àwọn ọkọ wa lé iṣẹ́ ló ń ṣe wọ́n ń gbìyànjú gbogbo ẹ̀yin ìyàwó lé ẹ pọkàn yín lé kì í ṣe ìyàwó nìkan gbogbo ẹ̀yin àfẹ́sọ́nà ẹ máa pọ́n àwọn ọkọ yín àfẹ́sọ́nà ẹ máa pọ́n wọn lé wọ́n ń gbìyànjú ẹ dẹ̀ jẹ́ ẹ má máa jẹ́ ká máa ṣe olójú méjì pé ẹ mo ti ná kan lé mo ti wá a kì ẹni ká tú a kì ẹni ká tú mọ àlè ẹni làwọn Yorùbá máa ń sọ ẹ má jẹ́ ká máa ṣojú méjì ẹ jẹ́ ká wà ká jólóòtọ́ ti ọkọ wa nínú ohunkóhun tí a bá ń ṣe kí a dẹ̀ máa pọ́n wọn lé láàrin ìdílé fámìlì ẹ pọ́n wọn lé láàrin ọ̀rẹ́ yín ẹ gbé wọn gẹ̀gẹ̀ káwọn kan wò pé àkílódé dé ṣe lórí ọkọ ẹ̀yìn náà ẹ jẹ́ kó sọ ọkọ yín ni ẹ jẹ́ kó sọ ẹ pọ́n wọn lé ẹ gbé wọn gẹ̀gẹ̀ àpọ́nmilé reminis mo gbé fún ó dry ṣé rírí tọ́pọ́ tí wọ́n sún kàn tó jẹ́ kejì òun náà ni Father by Fino to feature Ọlámídé. Father, Father, hey. Father, Father, hey. Ah, me, me, me, more èdè èdè yes. sọ ẹ má jẹ́ kí n lọ kọ̀ọ̀kan kúkọ. Tẹ bá ń gbọ́ àwọn tó ń kọ orin tó ń pe tẹ́yìn gan bá A tẹ bá tẹ́tí sí àwọn orin yẹn àwọn orin tó mú inspiration wá tó mú ọgbọ́n wá ẹ ẹ ẹ gbé fún àwọn Ọlámídé ẹ gbé fún àwọn Fino iṣẹ́ ló ń kò easy àti jókòó kọ lyrics kò easy o ṣe tẹ̀síwárí àwọn tó tún wá ń direct àwọn videos tí wọ́n máa ń show fún àwọn òrìyìn mo gbé fún wọn iṣẹ́ lọ̀gá múdà wọn ṣe ṣé rí wọ́n tún wá sọ́kàn báyìí náà ni mama by Kiss Daniel. Oya oh talk to me o oh mama, bọ́rọ̀ mi sọ̀rọ̀ mi dayọ̀ with you o. Baby, all I see confound is in you. Ah, Kiss Daniel, bàbá wọn gbé fún. Ká má pààrọ̀ tẹ́gbọ́n kọ, ọmọ yẹn ń kọrin. Ká gbé tó bá ní pé èèyàn ń jókòó, ó ń ro orin ní kíkọ. Kiss Daniel ń kọrin ah, ah. kẹ tó jókòó kẹ tó kọ lyrics nípa obìnrin ah, talk to me kọlọ́run sọ̀rọ̀ wá dayọ̀ baby all i seek and find ohun gbogbo tí mò ń wá tí mò ń rí nínú ẹ ló wà bẹ́ẹ̀ ní láàrin lọ́kọláya nínú ọkọ ló máa wà nínú aya ló máa wà ó rọrin yẹ̀kọ ẹ̀jọ̀ nítorí ẹ̀ ló kọ. orin tọ́kọ́ tí wọ́n sún kàn báyìí òun náà ni Gabriello by Wonderco ká tó wá máa ṣe ìlọ ká tó máa ṣe ìlọ ẹ jẹ́ ká tún rántí wípé oge àṣejù kò bójúmu ẹ jẹ́ ká máa mọ irú aṣọ tí a máa wọ̀ irú àwọn nǹkan tí a máa fi sí orí àwọ̀ wa irú àwọn irun ṣíṣe tí a fẹ́ máa ṣe ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí ẹ̀rẹ̀ tún má gbàgbé ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó mo máa ń sọ pé platform lélẹ́yìí fún gbogbo ẹ̀yin upcoming artist láti ṣe ìpolówó orin yín ní owó tí ò pa yín lára àtọ̀ ibi lè máa gbé ọjà yín wá ohunkóhun tí ẹ bá ń tà tó yẹ pé ta bá ṣèpolówó ẹ̀ ẹ̀yin gbọ́dọ̀ pé ẹ́ mo tún lọ síbẹ̀ mo tún gbọ́jà mi lọ orí Orísun ni àwa wà ń kalẹ̀ fún yín from the source ni a máa gbé fún yín ìpolówó ṣe pàtàkì ó ṣe kókó ẹ mú gbogbo ìpolówó yín wá fún wa lóòrèkóòrè láti tẹ̀lé mi lórí gbogbo social media handle mi lórí Facebook Latifat Tóyìn lórí Instagram ty underscore classic lórí gbogbo social media wa láti kàn sí wa ẹ tẹ̀lé wa lẹ́ẹ̀kan sí ní facebook instagram twitter at orisun tv lórí youtube wa www. dot youtube.com slash orisun ire ayo ìdùnnú la ó fi lo ọ̀sẹ̀ yìí já ire o.